pé káàbọ̀ sí àjà àbàlẹ̀ ìròyìn amúlòdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká òṣèré Ralph Niyi olóòtí kẹ́gbàjarè lórí ayélujára látàrí abanilórúkọjẹ́ kan eléyìí tó sọ wípé ó ti ń pe òun láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn tó ń sọ wípé òun ní fọ́nrán fídíò àti àwòrán òun lọ́wọ́ léyìí tí òun yóò láti ba òun lórúkọ jẹ́ tó sì ń béèrè owó ní ọwọ́ òun ní báyìí ṣe sọ. Hello everyone, good afternoon. It is with a heavy heart I have come to you um, to tell you that I have a blackmailer on my tail um, who is claiming to have a couple of, um, or maybe a, a, video of me, probably a nude video of me. And um, for like three days now or thereabout, he has been threatening I've been sending messages. He has been threatening to um, go online if I don't give him something. I am not one that we give in to blackmail. I have told him to go ahead. I a couple of friends already spoke to, with me And I want to thank them all for that, standing by me and giving me that words of encouragement. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, olùkọ́ni ní fásitì Ìbàdàn, Bísí Ọláwùyí, òun ti takò àìsàn tó gba orí ìtàkùn ayélujára kan wípé òun fún akẹ́kọ̀ọ́ mẹ́wàá eléyìí tó kọ́kọ́ wá sí yàrá ìkẹ́kọ̀ọ́ lẹ́yìn ìyanṣẹ́lódù ASUU ní ọgọ́rùn-ún dọ́là. Ó sọ wípé eléyìí kò rí bẹ́ẹ̀ rárá. Ọláwùyí Bísí ló lo ìtàkùn Twitter rẹ̀ láti takò ọ̀rọ̀ òun tó gba orí ìtàkùn tó jìnnà sí òótọ́ ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí aya rẹ̀ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè nàìjíríà patient jonathan kú oríire ọjọ́ ìbí ọdún mẹ́tàdín ní ọgọ́ta eléyìí tí olódùmarè jẹ́ kí ó dé bá a lókè èèpẹ̀ àwòrán tó ti fọ́nrán fídíò màmá náà ló lu ìtàkùn ayélujára kan bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kí kú oríire ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ẹ wò díẹ̀ nínú ẹ̀. ladies and gentlemen we cut this cake at the spell of love and i need you to re echo it with me. Are we ready? Yes. Can I have an L? L. Give me an O. O. Give me a V. V. Give me a very exciting E. E. Please put your hands together. Yeah. Yes. nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà òṣèré Mercy Aigbe ló ti wá sórí ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun lòun ní ayé òun o bí òun bá sọ wípé òun kò ní lẹ irun iwájú mọ́ tóun sì padà wá bẹ̀rẹ̀ sí ní ilẹ̀ kò kan ẹnikẹ́ni Mercy Aigbe olólo ìtàkùn ayélujára rẹ̀ láti kọ eléyìí látàrí bí ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ gbogbo ṣé ń sọ wípé ṣèbó ti sọ tẹ́lẹ̀ rí wípé òun kò ní lẹ irun iwájú ṣùgbọ́n ní báyìí ó tún ti bẹ̀rẹ̀ sí ní ilẹ̀ kí ló fà á léyìí tó mú kí Mercy Ẹ̀sìágbè wá sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé bá a bá sọ wípé eégún ẹni máa jó bí kò bá sì jò mọ́ kò sí ẹnikẹ́ni tó máa mú ni sí i Ẹ̀sìágbè ló sọ wípé kí àwọn olólùfẹ́ òun fi òun lọ́rùn sílẹ̀ òun lòun ní ayé òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọmọ orílẹ̀-èdè Iran Amau Haji ẹni tí ó jẹ́ ẹni tí ó dọ̀tí jùlọ lágbàáyé látàrí ìkọ̀jálẹ̀ rẹ̀ láti wẹ̀ fún odidi ọgọ́ta ọdún ó ní ẹni tó ti wá kú báyìí ní ẹni ọdún mẹ́rìnlé ní àádọ́rùn-ún ọkùnrin ọ̀hún tí wọ́n sọ wípé wọ́n fi tipátipá mú láti wẹ̀ láìpẹ́ yìí ni ó ti ní ìrẹ̀wẹ̀sì ọkàn tó sì bẹ̀rẹ̀ sí ní ṣàìsàn lẹ́yìn ìgbà tí ó ti fomi sára láti bí ọgọ́ta ọdún sẹ́yìn tí ó ti wẹ̀ kẹ́yìn ní báyìí ọkùnrin ọ̀hún aj Túnjí Àmọ́ù òun ni ó ti dágbére fáyé o ní ẹni ọdún mẹ́rìnlé ní àádọ́rùn-ún ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń gbá bọ́ọ̀lù jẹun ní òkè òkun alex iwobi ó ní wọ́n ti kà kún agbábọ́ọ̀lù tí ó dángájíá jùlọ ní sáà yìí alex iwobi tí ó ń gbá bọ́ọ̀lù gẹ́gẹ́ bí adi àrínmú fún ikọ̀ everton ó ní ó ti wà lókè téńté látàrí wípé ó perégedé nínú àwọn tí wọ́n fi bọ́ọ̀lù sọwọ́ sí àwọn tó kù lásìkò tí ìdíje bọ́ọ̀lù bá ń lọ lọ́wọ́ tí iye bọ́ọ̀lù tí ó sì ti fi ṣọwọ́ sí àwọn tó kù rẹ̀ ti hundred and seventy six passes òní ó ti ní léyìí tí ó mú kí ikọ̀ Everton na Crystal Palace nílọ́lọ́ yìí nínú ìdíje eléyìí tí wọ́n jọ ń gbá pẹ̀lú àmì mẹ́ta sí òdo ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin orílẹ̀-èdè nàìjíríà ti wà ní ìpele ìkẹtàléní ọgọ́rùn-ún nínú okòóléní ọgọ́rùn-ún ó lé kan one hundred and twenty-one àwọn orílẹ̀-èdè tí ebi ń bájà ní àgbáyé ààrẹ ilé ìfowópamọ́ ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ afdmb bank ọ̀gbẹ́ni akínwùmí adésínà olóso eléyìí di mímọ̀ lásìkò ìfilọ́lẹ̀ iléeṣẹ́ ìpèsè oúnjẹ fún ilẹ̀ adúláwọ̀ eléyìí tí wọ́n gbé kalẹ̀ fún lílé ebi jìnnà nílẹ̀ adúláwọ̀ ó sọ wípé orílẹ̀-èdè nàìjíríà wà ní ipò kẹtàléní ọgọ́rùn-ún one oh three nínú àwọn orílẹ̀-èdè tí ebi ń pa ní àgbáyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà olórin Skills olóti fi ìbànújẹ́ rẹ̀ hàn látàrí ìpapòdà ìyá rẹ̀ Skills olólo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwòrán tó ti fọ́nrán fídíò màmá náà sórí ìtàkùn ayélujára ní èyí tó fi kéde fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé ọjọ́ ìbànújẹ́ gbà ó ní ọjọ́ tí ìyá òun dágbére lókè èèpẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí lórí ìtàkùn ayélujára wípé ó kú àsẹ̀yìndé mọ̀mọ́ rẹ̀ ẹ wo díẹ̀ nínú fọ́nrán náà. Oh, lórí ọwọ́ ìdè wẹ́ẹ́dẹ́ wẹ́ẹ́dẹ́. Ó sẹ́múdà wẹ́ ò wẹ́ẹ́dẹ́ wẹ́ẹ́dẹ́ wẹ́ẹ́dẹ́. Sẹ́múdà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà William Uchemba ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ sọ bí omi afárá kẹta ìyẹn third mainland bridge ti wá kún sí báyìí lóyè tó sì ń sọ wípé ó ṣeé ṣe kí omi yalé àti àgbàrá ya ṣọ́ọ̀bù tí wọ́n sọ wípé ó ti ń rọ̀ dẹ̀dẹ̀ káàkiri nítorò tìbò orílẹ̀-èdè Nàìjíríà báyìí kó kọlu ìpínlẹ̀ Èkó wípé kì í ṣe irọ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń sọ wípé ìṣọwọ́ tí omi ọ̀hún fi kún sí ó yanilẹ́nu jọjọ ní báyìí ó ti ké gbàjarè wípé bí ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ wípé k kí gbogbo àwọn ènìyàn wà ní ojúlá alákànfin sọrí kí wọ́n jẹ́ kó bẹ́ẹ̀ o nítorí wípé kì í ṣe irọ́ mọ́ pé omíyalé ń rọ̀ bọ̀ ní ìpínlẹ̀ Èkó ẹ wo díẹ̀ nínú fọ́nrán rẹ̀. It's not a rumor. The water is high. And this is real time. What's the time? This is uh, 1645, 25th of October. And the water is actually really <laughs> high. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìjọba ìpínlẹ̀ èkó ti kìlọ̀ fún àwọn ènìyàn ní ìpínlẹ̀ náà láti wà ní ojú lalákọ̀fin ṣọ́rí látàrí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tí wọ́n sọ wípé ó ń bọ̀ wọ́n sì kìlọ̀ fún gbogbo àwọn ènìyàn tí ń gbé ní agbègbè ìkòyí lẹ́kì victoria island àti àwọn tí wọ́n súnmọ́ omi púpọ̀ láti wà lójú lalákọ̀fin ṣọ́rí o kí olúkúlùkù sì bẹ̀rẹ̀ sí ní palẹ̀ ẹrù rẹ̀ mọ́ láti tọ́jú àwọn tó lè bàjẹ́ nítorí wípé omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù òní ó ń dùnkòkò báyìí tí ó tó sì ń rọ́dẹ̀dẹ̀ ní ìpínlẹ̀ Èkó bọ̀ léyìí tí wọ́n kìlọ̀ fún àwọn ènìyàn láti wà lójúlà alágànfin ṣọ́rí pẹ̀lú àmọ̀ràn kí olúkúlùkù wọn rí dájú wípé wọ́n mú ètò ààbò ara wọn ní ọ̀kúnkúndùn kò ní jùbà ìlọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé má ṣe burúkú o nítorí wípé ó ń padà bọ̀ wá bá ọ ṣògo rẹ nìkejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.